tí ó dá gbogbo àgbáńlá sí títí orí ìmọ̀ tó ń ṣe jíjẹ nínú ọba tó fún gbogbo ohun tí ń tẹ̀lé lẹ́mìí lò tí ó sì gba gbogbo ẹ̀mí lò nígbà tó bá yá. ìkẹ́ ọlọ́run bá àti àlékún ìkẹ́ rẹ̀ kó máa bá nàbì sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ abẹ́yì jùlọ aṣíwájú gba àwọn òbí sí ọlọ́run bá. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ lẹ́yìn wá náà ohun tí a mọ̀ gbé ẹ̀wò lónìí yìí ó ní bùkátà sí inú ilé kọ̀ọ̀kan tẹ́nì kọ̀ọ̀kan wa ti jáde ó sì ní bùkátà bùkátà mùsùlùmí kọ̀ọ̀kan ló sì ní bùkátà sí lọ́kùnrin àti lóbìnrin. bóyá wa ní àbáwá táàbù padà máa gbọ́ òun náà ni kíwọ ọkọ àtaya lórí ara wọn òkè ká sọ wípé ẹ̀tọ́ ọkọ àti aya lọ́dọ̀ ẹnìkíní sí ẹnìkejì a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pẹ̀lú mímọ́ sọ àlàyé nípa ìwọ tìyàwó tí ń bẹ lọ́rùn ọkọ yẹn ni pé kí lójúṣe ọkọ sáya. Ah, ibẹ̀ láti bẹ̀rẹ̀ nítorí pé ọkọ ni ohun tí lábá ń pè ní al-umda ibẹ̀ gan ni òpó òun ni ó sì pèpè fún obìnrin ìdí náà láti bẹ̀rẹ̀ lórí ìwọ ìyàwó rẹ̀ lọ́dọ̀ rẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ òun ni kákíyèsí májẹ̀mú tá a bá fi fẹ́ ìyàwó torí pé Ànábì sallallahu alaihi wasallam ni mo sọ wípé májẹ̀mú tí ó kápá jùlọ kí ẹ lè máa fúnra yín kí ẹ sì lè máa pé ìwọ̀ tẹ́ ẹ lè máa pé ìwọ̀ rẹ̀ òun ni májẹ̀mú tẹ́ ẹ tẹ́ ẹ sọ síta tóbìnrin ti di ẹni ẹ̀tọ́ yín tẹ́ fi ń gun orí rẹ̀ májẹ̀mú tí obìnrin yẹn ti di ìyàwó àwọn ènìyàn kẹ́ ẹ pé o àdéhùn Bukhari àti Muslim lélẹ́yìí. Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ó ní téèyàn bá fẹ́ ìyàwó pẹ̀lú májẹ̀mú wípé kò ní kúrò nílùú wọn bí ti fẹ́ ẹ gbọ́dọ̀ mú kó Islam ọmọ tèmíyà ní kọ́kọ́ bá ṣe tó bá dá májẹ̀mú fún un nípa nígbà tí wọ́n ń ṣe áfídò nìka ń gba kókó igi àbí wọ́n jọ fẹ́nu kò ní ọkọ àtìyàwó síwájú kí ìgbò tó wáyé wípé fífẹ́ tó fẹ́ fẹ́hùn yìí òun ò lè gbé bòmí ìtayọ ọlọ́rin o òun ò lè gbé bòmí ìtayọ ọlọ́rin tàbí òun ò lè gbé inú ẹ òun ò lè lọ bòmí ìtayọ ẹ́stéètì bàbá òun wọ́n fún òun wọ́n fún òun nílé kan bẹ́ẹ̀ àbí fúláàtì kan bẹ́ẹ̀ ibẹ̀ náà làwọn òjò máa ń gbé o. àbí ìlú rẹ̀ gángan gẹ́gẹ́ bí wọ́n ti sọ ṣáájú àbí ó sọ wípé bẹ́ẹ̀ ní fẹ́ẹ̀yàn lé mi bẹ́ẹ̀ ní fẹ́ẹ̀yàn lé mi ẹ̀pẹ́sẹ̀ mi nìkan lẹ́sẹ̀ níyàwó tàbí ṣé ẹ ní sọ wípé ẹjú àti ẹjagun lásìkò ogun tẹ máa ń mú ẹrú amẹnuba tó jọ bẹ́ẹ̀ ní tẹsílẹ ní ọwọ́ ìwé lásìkò tí wọn máa kó ẹrú ẹrú obìnrin fún fún àwọn tí wọn bá fẹ́ fún nínú àwọn mujahideen tá à ń pè wọn ní omole wàlàjì àwọn eléyìí tí ó tẹ bùkátà pàtẹ èso ìbí wọn mọ tẹ ẹ ní gba irú ẹ náà àbí ó dáa tẹ́ ẹ bá tẹ̀ wá fẹ́yàwó mi lé mi gan-an ó lè kọ́ ọ́n gbàǹbá fẹ́ mo lè sọ pé kó máa lọ tẹ́ ẹ gbà bẹ́ẹ̀ ó ní tó bá ti sàlàyé gbogbo eléyìí ká ti bá tó fẹ́ tí a ti fara mọ́ tó jẹ́ pé torí ẹ̀ la fi fẹ́ ó di mímú sẹ́yìn. àwọn onímọ̀ wọn apá kan ní mọ́tàbí mọ́mọ́ Ahmed náà lélẹ́yìí sọ̀rí mọ̀húlọ́ọ̀ ní àwọn ìmáàmù mẹ́rin gbà ní. wọ́n tún sọ wípé tó bá tan obìnrin yẹn tó mú fóònù Ìlọrin tí mo fi ṣàpèjúwe lẹ́ẹ̀kan tó mú lọ Èkó pẹ̀lú wípé àǹtí nǹkan fẹ́ ṣe àwòfọ́mọ àwọn fẹ́ káwọn jọ lọ ló bá débẹ̀ ló bá fi lẹ́tà iṣẹ́ tí wọ́n fún lẹ́kọ̀ọ́ ló bá fi hàn pé ibi táwọn gbé ni o ìwọ náà wo appointment letter ilé sì ní ká máa gbé tó bá jẹ́ pé lórí bẹ́ẹ̀ ni kórìíra rẹ̀ bọ́ sínú ọkàn ìyàwó rẹ̀ sí tírúkìrúdò ti wáyé fún òfin kọ́ra wọn yé mọ́ ó jàǹbá àmọ́ náà ó ṣe àbòsí kò sì lè tú láti irú obìnrin bẹ́ẹ̀ láti mọ ìdí pẹ̀lú ẹ̀. wọ́n wá sọ pé ó dà náà kó máa bá tiẹ̀ lọ ibi tó wọ́n máa gbé nìyẹn. kọ́yà máa rántí àdìsí wípé ọlọ́run máa di alábòsí tí tó fi gbà mú bẹ́ẹ̀ lè kí gíra lẹ́ẹ̀kan náà bẹ̀ni pé yóò máa rò pé ọ̀nà ń bẹ níbi ń ṣe ti sọ́nà bẹ́ẹ̀. di àbí mo parí ẹ̀kọ́ mi òun náà ló èyí yóò fi pàtàkì jùlọ ní gbogbo ọ̀dọ́ ọkùnrin tó bá jẹ́ kóbìnrin fún ní mẹ́tẹ̀lẹ̀ tí ó fi fẹ́hùn ó tó lè dẹni tí ó jẹ lẹ́tọ́ ẹ̀ láti máa súnmọ́ àyàfi tó bá ṣe ńlọ́lọ́ǹtẹ́ tó bá ṣe ní haram tó bá ṣe halal ní haram àbó bá ṣe haram ní halal. wọ́n ní tó bá sọ pé rọ́mọ́fẹ́yàwó lè kókó sọ pé òun takò ìyàwó méjì àbólóhùn takò ní ẹ náà tẹ̀lé òun tòun lórí tẹ bá ti jọ gbà bẹ́ẹ̀ tẹ ẹ bẹ́ẹ̀ ẹ náà tẹ ìyàwó lé. ìwọ bá wá sọ pé àtúntò ọmọ pé súnà ọlọ́run ní súnà ànábì mi sọ lọ́lọ́ àlẹ́ ọ̀sánlá mo ò lè fún òun fún ọ ní garanti irú ẹ̀ o ṣùgbọ́n tó mọ̀ ni pé òun nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa lókun ọ̀tá lókun ọ̀tá táwọn bá ń bá fẹ́ yìí lọ kódà tó ń fẹ́yàwó kejì tí mo fẹ́ kẹta ìfẹ́ yóò fi máa bẹ ilé ìwé kò kò kò kò bára lé tẹ̀mọ̀ ní ajẹ́kọ̀kùnrin ò gbà mẹ́jẹ̀ mú mi. ó lè sọ pé èmi gan ò sọ pé mo fẹ́ fẹ́ kejì o ìrìn sọ pé ìkànnì alẹ́ tètè ìfẹ́ ṣùgbọ́n nígbà tí wàá ṣẹlẹ̀ pé wàá sọ wípé àtijọ́ gbà mẹ́jẹ̀ mú eléyìí ń tó bá ti sí àǹjàǹkàkà mẹ́jẹ̀ mú míì tó bá rọ̀ mọ́ tó bá rọ̀ mọ́ tó bá ní oṣù pẹ̀lú àlọ́kọ tàbí àlàyà nítorí wípé àníbù àtọ́lọ́ ọ̀sánlá ó tún sọ fún wa ní ọ̀rọ̀ rẹ̀ míì wípé gbogbo mùsùlùmí yóò mọ̀ wà lórí mọ́jẹ̀mú fẹ́ bá jọ gbà àyàfi tá a bá rí mọ́jẹ̀mú tó sọ halali di haram àbó sọ haram di halali nípìnlẹ̀ mọ́jẹ̀mú yẹn ló fi bàjẹ́ torí ọ̀rọ̀ ọlọ́run tó takò gbogbo tó bá fi àtọ̀ sí méjèèjì yẹn kò ti túláàsì tó bá di ọ̀rọ̀ pé à ń lọ ilé ẹjọ́ nítorí ẹ̀ lọ́jẹ̀mí tá a ti jọ gbà yìí èyí bá ń bẹ lórí ẹ̀ ó láre ẹjọ́ sì gbìjẹ òfin ọlọ́run gbìjẹ. ẹlẹ́ẹ̀kejì tá ń bùkátà lọ́dọ̀ ọkùnrin tí ó máa ṣe fún ìyàwó rẹ̀ ó ní ó máa bá gbé pẹ̀lú àlàáfíà tọ́lọ́ ò ní má gbà ń lọ gbá òun lápàṣẹ lápàṣẹ wà á sì lọ́kọ̀ àṣẹ ọkọ ó rìnlẹ̀ ju àṣẹ ààrẹ orílẹ̀-èdè lọ lọ́dọ̀ ìyàwó ẹ̀ mùsíbà tí ń bẹ láwùjọ wa láàrin àwọn ọ̀dọ́ ẹlẹ́sìn ní ìsìn ẹlẹ́sìn islam ó ní wàhálà ń ṣe ẹgbẹ́ wàhálà ní àmírù kó wá jẹ́ kọ́mẹ́rì ó mọ̀ pàṣẹ fún ìyàwó o ọmọ ẹgbẹ́ ọkọ wa lẹ́nu ọ̀rọ̀ mọ́ àìmọye ilé ló ti dàrú nítorí ẹ̀. ní lórí àdìẹ ọkàn pé ìsìláàmù náà là ń ṣe kí èsì ṣẹlẹ̀ débi pé àmírù náà tún gba àwọn àmírù náà tún gba àásù ìgbì ọmọ lọ́wọ́ bàbá ọmọ. nípa ìta bá fi fún náà lọ́pẹ́ bàbá ọmọ bá ń dáná yọnu sí i wọn ní bí bá ti yọnu sí i kò yọnu sí i náà nù kò sáà ti kò sáà ti lẹ́nu tó dúró fún ọ. wọ́n láti kí ìsara púpọ̀ wọ́n láti máa rántí pé ṣètọ́ọ̀nù ó ti ságara ọwọ́ rẹ̀ ti bọ́ níbi pé káàtù ṣẹbọ mọ́. ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ sọ́dọ̀ ló sọ bẹ́ẹ̀ ó ń ṣùgbọ́n ta pé yóò fẹ̀sìn rú márùn-ún tí tẹ̀sìn náà wọ́n ṣe lẹ́sìn náà nìkan ti ilé ìrùn ṣètọ́ọ̀nù kò tí ó tí ó fi dàrú wọn lójú wọn pe ẹ̀sìn náà ni ẹ̀sìn náà ni iṣẹ́ jihadi náà ni iṣẹ́ ládá náà ni bẹ́ẹ̀ kò sì ní lérè lọ́dọ̀ ọlọ́run bá tó táwọn àtàrà ó fún ilẹ̀ ìṣẹ́ra ìjọ máa gbé pẹ̀lú àlàáfíà ó ṣe pàtàkì. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní máa ń sọ wípé Islam ó létò ẹ̀sìn tó létò ni ṣùgbọ́n àwọn mùsùlùmí ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó yẹ kó máa mú mi lójú èèyàn ni. tó bá jẹ́ pé ìsìlámù dúró ẹ̀yìn dúró lọ́tọ̀ á jẹ́ pé ìsìn mùsùlùmí. ìsìlámù bá dúró lọ́tọ̀ pẹ̀lú ètò tiẹ̀ ọ̀nà ànáfin kàǹtìkùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wí. kó á jẹ́ pé tòun ti yín ò bá ti ìsìlámù mu á jẹ́ pé ìsìlámù lẹ́bí sí ìsìlámù. nítorí túmọ̀ sí ni ìbí orísun mọ̀ mí. bí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ fẹ́lẹ̀ kàn fún yá àpẹẹrẹ sákèéfì bóun lè tó tẹ ó sì jọ sí Islam fún ìgbà tó fi wá jẹ́ mùsùlùmí òdodo. lára àbágbé pẹ̀lú dáadáa o ni ìnáwó lórí obìnrin ọlọ́run ti fi eh, ó fi òkèlè nípa wípé agbára ẹnìkọ̀ọ̀kan bá ti ṣe mọ́ kó tó di bá bọ̀ síbi agbọ́n kejì láti máa báwọn obìnrin náà sọ̀rọ̀ ohun tí wọ́n ṣe fọkàn wọn lẹ́kọ̀ọ́. láàárín náà ara ń tí a pè wọ́n ṣàkíyèsí ni pé káwọn náà bẹ̀rù ọlọ́run kí wọ́n dá ìwọ̀n kìnnìkan ní kìnnìkan bí yorùbá ti máa wí ìwọ̀n ikú ìwọ̀n àfẹ́. bá a fi ń wọ àrísìkì atẹ́gùn ni ọ̀kan náà ọ̀jọ̀gbọ́n pè ní atẹ́gùn inú ìlú tí ìlú bá ti jẹ́ ó ti jáde ṣe ni. ẹwọ ẹwọ àwọn èèyàn ẹwọ bá kéèyàn tó láyé tán tẹ̀lé ẹ̀ bá gùn a lè rẹ́ nìkan tó dáná fi ṣàpèjúwe ọ̀rọ̀ láàbò fi ṣàpèjúwe kò àìní lẹ́nìkan tó so ó lè rọrọ̀ ńgbà kan kò tún ní nọ́ńgbà kan ó tún rọrọ̀ kò tún ní àti wàá sọ wípé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kí wẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ẹni tí ó jọ́kọ̀ rẹ̀ o rí àbí aṣọ rẹ níwọ̀n bá bọ́kọ̀ rẹ sí náà ìyẹn ni òfin ọgbọ náà. mọ́ràn yẹn ni kí ọkọ̀ ó gba ìnáwó ìyàwó ẹ̀ kakò àṣà burúkú ọ̀la burúkú ní káwọn ẹ̀ gbédé lónìí. jẹ́ pé obìnrin ṣe obìnrin ṣe iṣẹ́ kára á ṣiṣẹ́ gan-an táwọn wáyé débi wípé bàbá ní ká ṣe assessment á rí wípé kò padà bí ìgbà tí ò kéré náà ni torí pé àwọn èèyàn gbà wípé ìsìláàmù ìletò àwọn ìletò gbogbo onídéètò ìsìláàmù wọn ti padà pátápátá tá a sì láwọn àwùjọ kan tó jẹ́ pé ètò ìsìláàmù náà wọ́n gbé lọ́wọ́ orúkọ ọkọ rọrọ̀ ìyàwó rọrọ̀ ẹbí rọrọ̀.

nǹkan kan lórí ìyàwó ẹ̀ ó jẹ́ pé ó ràn kàn pé òun wà ládàá ń bẹ̀ ó ná nítorí tọ́lọ́run kò sọ pé wọ́n kó wàhálà báwọn ó ná nítorí tọ́lọ́run ó kọ́ ọ́ lẹ̀ pé ó ti sàrà bẹ́ẹ̀ ọ̀ràn ẹ̀ sì ni kó ná tó náà ló tún bá ládàá kó ti sàrà nígbà tí ó ná nǹkan kan síbi kankan tí èsì gbọ́ràn yẹn ló jẹ́ fún un kì í sì wọ́tọ̀ náà náà pé ẹ sábà ẹ̀yin nù pẹ̀lú ọ̀sánmọ̀ sọ́làm ó tún ní ọ̀ràn àyànnì náwó àwọn obìnrin yìí jẹ́ lórí yín àtàkọ tí wọ́n máa wọ̀ tó bá ti ṣe tójú mu sí tó bá ti ṣe tọ́sí lọ́dọ̀ ẹ̀rìn kọ̀ọ̀kan báyìí tí ẹ̀ bá ti mọ. ẹ̀rí pé ká gbé pẹ̀lú àlàáfíà òun náà lọ̀rọ̀ ọlọ́run ti mẹ́ni sọ́tún nìsa àyà 19 yìí pé ẹ máa bá wọn gbé pẹ̀lú dáadáa. láàrin yẹn obìnrin yóò máa ṣàkíyèsí kí lẹni tó ń fẹ́ bùkátà àwọn tí wọ́n máa fẹ́ra wọn gẹ́gẹ́ bí àyè lójú ọ̀nà wípé mo fẹ́ mọ bó ti rí mo fẹ́ mọ bó ti rí ni irọ́ ni wọ́n ń tara wọn ni èyí mọ béèyàn ti rí lásìkò yẹn ọkùnrin ò ní mọ bóbìnrin ṣe rí lásìkò yẹn bẹ́ẹ̀ náà lóbìnrin náà ò ní mọ bóbìnrin ṣe ìgbà tí wọ́n bá jọ kọ àti wọ́n so wọ́n pọ̀ gangan ìgbà náà ni yóò máa tọ́jú kí lọkùnrin ìfẹ́ kí lóbìnrin ìfẹ́ kí ni wàá rẹ̀ gbogbo ẹnìkọ̀ọ̀kan wa lẹ́wọ́ ẹ̀ka jẹ́ psychology ó sì àfihàn ìmọ̀ dùn bẹ́ẹ̀ torí kó fi ṣe lẹ́ẹ̀kan rí àti kì í tẹ̀ kankan báyìí ìgbà ẹ̀gbọ́n la tó lè ríra wa tán nígbà náà a mọ̀ ọ́n máa bá sì túnra wa ṣe ibi tẹ́mi ń bínú sí sẹ́mi lè bínú sí púpọ̀ tí mo rí pé tí mo bínú jù ń bẹ̀. àpò bínú tiẹ̀ náà ni ó tó bọ́ sí èmi ò yàgbé sùúrù díẹ̀. pàápàá jùlọ obìnrin tó jẹ́ pé apàṣẹ wa ọ̀dọ̀ apàṣẹ wa ló wà gẹ́gẹ́ bí àwọn ọmọ tó kù lọ́dọ̀ ọ̀gá wọ́n fẹ́ kí wọ́n látẹ̀mọ́ra púpọ̀ wọ́n fẹ́ kóbìnrin gbọ̀ bíi kóbìnrin gọ̀ láìsí gọ̀ nínú ìṣẹ̀dá ìsìlámù wọ́n yẹn pé wọ́n fẹ́ kóbìnrin sí bí fẹ́ kóbìnrin bí ẹrú torí ọ̀dọ̀ apàṣẹ wà ló wà kódà náà gbọ́ lẹ́nu àwọn èèyàn tí a lè tọ́ka sí pẹ̀lú àpẹẹrẹ ẹ̀sìn bá lò ní dáadáa tó ṣe ní dáadáa nínú wọn ní pé àfikún ìròyìn tó kọ ara ẹ̀ nípa tó bá fẹ́ lóògbé sí ayé rẹ tó fẹ́ rí ọkọ gbé àwọn obìnrin náà máa fi dá wọn fi dára wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. mo ń bá àbí tiwọn ọ̀rọ̀ ọkùnrin mi sọ lọ́wọ́. nínú rẹ̀ ni ká máa ta wọn lọ́rẹ ká máa dá àbòbò ìnira tó bá lè ṣẹlẹ̀ sí wọn láti máa faradà nira tá a bá rí lára wọn torí àmọ̀ rí lára wọn àwọn ò sì máa rí lára wa á sì gbìyàn lẹ́rù níbi jẹ́ pé iṣẹ́ tó ga nínú ìgbésí ayé olùkéyàn láyà iṣẹ́ tó ga òun ni. ẹnì kọ̀ọ̀kan wá fún un tí ń sọ̀rọ̀ yìí pa ti láyà láti máa mọ irú àyípadà dáadáa tó bá wa nígbà tá a láyà àbí tí a tẹ̀ fún wa burú jíjù nígbà tá a láyà tí ó sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ká tó láyà ẹnì kọ̀ọ̀kan ó sì máa mọ̀ ẹnìkan ọ̀tọ́ ó máa sọ wípé a ah, tẹ̀rí a ah, ìgbéyàwó nǹkan yìí o àti ti rí àti ẹ gbọ́dọ̀ ní sùúrù pọ̀ àti ẹ ti gbọ́dọ̀ ṣe lé ìrọ̀mọ́ òfin náà mọ̀ àwọn ẹsẹ̀ tó wà ńbẹ̀ náà nìyẹn níjọ́ ò láwọ akọkùn kò lópin fún ilé pé bá ti wà títí àdúgbò láyé nìyẹn tọ́lọ̀ bá kádà àpapọ̀ sí láyé náà obìnrin ní ẹkọ mi yóò sì wà títí àròkì kan nù tọ́lọ̀ bá kádà pé òsì láyé náà ọ̀fọ̀ òsì fẹ́ mi irú ẹ̀kọ́ tí wọ́n dá nípa ọkọ náà ló tún máa dá nípa ti èyí tó bá tún kù. ànábì sallallahu alaihi wa sallam ó ní mọ́mìnì tó pé jù ní imán àti òun ẹni tó jẹ́ pé ìwà wọn dáa jù ẹni ẹ̀ta ló ní òun ẹni ẹ̀ta lọ́dọ̀ àwọn obìnrin rẹ̀ imam kẹrin ní ìzìgbà ilé ìwà imam àgbáni tó sọ wípé àdéhùn tó kẹsẹ̀ rinlẹ̀ tó lálàáfíà ni. ẹlẹ́ẹ̀kẹta òun ni ká máa fún obìnrin lóúnjẹ táà náà bá ti jẹun ká máa dáṣọ náà bá ti dáṣọ náà àdéhùn yẹn jẹ torí pé àdéhùn ló sọ wípé tí wọ́n bá ti jẹ fóun náà jẹ àgọ́ jẹ tí ò bá wá sí yẹn wà jẹun kọ́ jẹun náà tí tí tàbí odidi ọjọ́ kan òun ní ìmọ̀ sí òkúta ìmọ̀ sí òkúta ti fara ni torí náà kí ìbínú tóbìnrin kó má rú lọ́kàn kó fi ṣìṣọ́ tọ́kọ ẹ̀ ó rẹ́ni tí ò wá tí ò rí nǹkan kó jẹ yìí òun náà máa jẹun kì í sí ọkùnrin sì bẹ̀rù ọlọ́run tó wá kí ọ̀sán lórí pẹ̀sẹ̀ pé yóò jáde lọ́dún àáfàá kan àdúrà tí mo ń ṣe fún ìkọlọ̀ tó gbà tó bá dọ́ àdúrà ẹ̀yìn rẹ̀ ni kótó tí ò bá rí nǹkan sílẹ̀ lé ìbàdàn làbá tó ń wà. wọ́n bá kùn wọn síbi nǹkan kan bóyá nìkan bímọ àbí wọ́n lọ bí ìyàwó kan kì í jẹun. tí ó bá jẹ́ pé ń jọ́nà kò rí nǹkan sílẹ̀ lé. àyàfi tó bá jẹ́ pé wọ́n lè bá a rí ìfẹ́ kan fi síbì kan tó gbé lọlé tán lọ́lọ́dẹ. gbogbo ògbà tó bá ti rí nǹkan sílẹ̀ lé bí ti máa ṣe ń jẹun. ìbẹ̀rù ọlọ́run ọ̀pọ̀ obìnrin mọ̀ pé nítorí òun ti sí ìjẹun báyìí ajẹ́kọ̀ọ́kọ́ ti jẹun tàbí tó bá ti jẹun ohun tó náà bọ̀ ìbẹ̀rù ọlọ́run tí ò bá tó wá rí nǹkan mú mọ̀ yóò gba ìpè tó wá ni o àwọn sì ọmọ ìyá ọmọ ìyá jẹ kò sí tó burú bí àpá àti gàrí kù kò sí tó burú bẹ́ẹ̀ kò yẹ kí ebi ó pa wọ́n súnlẹ̀ kò yẹ kó ebi ó pa wọ́n sùn kò yẹ kí wọ́n ti jú débi pé tẹ́bi bá lè fojú àwọn rí kó fojú àwọn rí pàápàá jùlọ nígbà ni wọn a máa lọ́mọ wẹrẹ lé ẹgbẹ́ bá fi wẹ́ lọ tó fẹ́ mú mi ní òdodo tó náà bẹ̀rù ọlọ́run kóra ti gbà tó náà gbà wẹ̀ rí kóra ti gbà bá wẹ̀ gbòò náà rí kóra ṣètò tí máa ń bẹ lọ́dọ̀ ẹ̀ gbogbo orí táwọn orí rẹ̀ ṣẹlẹ̀ lójú ayé àlóbì gangan àtàwọn sàhábà láàrin ara wọn láti sọ̀rọ̀ sọ́nà tó já sọ́jú àwọn òṣìṣẹ́ ọlọ́run tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba alákọ̀ọ́kọ́ ohun tí ebi fi ojú rẹ̀ rí bó bá ṣe pèlè àtúnyí ni á sì di dàkúdà ọlọ́run ṣàánú wa. ẹ̀nà ti sọ wípé ànábìnrin mú ṣẹ̀yìn rẹ̀ wọ́n pè ní ṣẹ̀yìn rẹ̀ bóyá a lè pè ní ọkà jéró a lè fi jọ jéró lọ́dọ̀ wa ní ìfowópamọ́ bàbà tí wọ́n jẹ

wọ́n sì tún pa lówe ṣe tó ńlá akẹ́ gbọ́ yé pé èéfì kì í sábà rú ilé ànábì ẹ̀mọ̀ tó wọ̀n dáná nù. àṣà rọ̀bí ọlọ́run tá a là ń hà níbi àdífìlì if àdífìlì if ti bẹ̀rẹ̀ sírátù nùr. wọ́n ní nígbà tí wọ́n gbàgbé òun tí wọ́n táwọn tóun tẹ̀lé ànábì lógun kan tí inú haúdà kìíní tí wọ́n máa so mẹ́sìn lẹ́yìn tí wọ́n gbé àwọn obìnrin táwọn ìdí àwọn sábà lò yẹn àwọn ó nígbà tí wọ́n já òun lẹ̀ ẹni tí ó gun ẹṣin kò fura mọ̀ wípé èèyàn ò sí nínú áódàdì lẹ́yìn mọ́ ó nítorí mélòó lòun náà ó lóun ò jù lẹ́sánlẹ́sán báyìí lọ lórí gbọ́n àbárí làwọn máa dé ẹni tó bá ka ìtàn ẹni tó bá tó lọ ní ìtẹ̀tẹ̀ tó lè mú kẹ̀tì rẹ̀. wọ́n bá ti wá ń jẹun máa fún lóúnjẹ wọ́n bá ti ń dásọ máa fún un ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé yorùbá ní kò sí arẹ́mọ́jà àdìsí yorùbá ni ó sì yege kò sí bẹ́ẹ̀ sí lè ní ìdára ní tó bẹ́ẹ̀ lọ́ọ́ sọ yẹn mo lọ́ọ̀fẹ́ mo lọ́ọ̀fẹ́ ẹ ẹ ẹ sì ra yín gbọ́dọ̀ kan ibi tí a ti fẹ́ ká bẹ̀rẹ̀ ibẹ̀ ni àlùfó àlàáfíà ká ṣe wáàtí tó dáa wáàtí tó dáa ọlọ́run ní fáyìn ìdòwò náà nígbà pé ní wáhálù ọ̀rọ̀ tó dáa ni. olùkókò ọba bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí n tiẹ̀ dàrú ni lẹ́yìn ìṣòwò àtúntò dà kì í ṣe correction. pè ní sọ pé àjíà sọ pé màìkà lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ tí àìṣe déédéé ń tẹ́ wọn bẹ̀rẹ̀ bọ́ọ̀lù tí wọ́n máa ń pè wá ó yà yọ̀ lè dín àmọ́ yìí tí ọmọ kan láṣẹ àbí tí ó lọ́ọ́ kọ̀ fún wa níbi tí ò fẹ́ẹ́.

bẹ́ẹ̀ àìsà sì náà ń pe pátákì èsì pé kó jìnnà sí tó wọn ò pé kò sí tó burú bẹ́ẹ̀ pé kí ló bá jù nìyẹn ibi tí wàhálà ti ti máa bẹ̀rẹ̀ ni ìyẹn náà ń pè ní shikok ìyapa ẹnu tí wọ́n wò pé funfun ni kó wọn ò pé dúdú ni tó bá ti di wípé ẹ wá fà títí títí títí tí ẹ wá ké sẹ́nì kẹta pé wá wo kọ́lọ̀ kínní tó lè jáde sọ́dọ̀ ẹnì kẹta wàhálà ètò ń lé fún nìyẹn. láti mọ̀ sí faradà. ẹlẹ́ẹ̀karùn-ún táàmù bùkátà lọ́dọ̀ ọkùnrin síyàwó ẹ̀ òun ni kó máa kọ ní tó bá jẹ́ yẹn láti kọ nínú ẹ̀sìn Islam ó sì máa lè jìnnà sí pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run náà ni ó sì máa lè jìnnà sí tó bá jẹ́ ó sì máa wá bíyàwó òun ó sì máa nífẹ̀ẹ́ pẹ̀lú máa ohun tí wọn fẹ́ yóò ṣe fún un nínú tó lè ti ṣe lójú kòrò kẹsìn yóò jẹ́ kó máa lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ ó lè fún wọn ó lè yóò máa kọkọ bí wọn lọ tó bá jẹ́ nítorí náà ní kó lọ́kọ̀ yóò lọ gbé wọn kúrò ń bẹ̀ nígbà tí wọn bá kúrò ń bẹ̀ yóò ká ọmọ wọn lọ yóò ká ọmọ wọn lọ pẹ̀lú wọn gbogbo tí ó sáà máa mú nǹkan yẹn wù wọn náà ni wọn máa ṣe yóò mọ ọ lè mọ ọlọ́mbàrọ̀ lọ́rọ̀ ó lè mọ sọ wípé àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn àwọn padà ṣe competition kan tó sùn bá parí ẹni tó bá sì gbà àwọn ìbéèrè tó ń béèrè yóò lẹ́bùn báà fi pé nǹkan kékeré kan nínú nǹkan tó ti ní tẹ́lẹ̀ ìbá ṣe bóyá ẹ̀ka bóyá àgbọ̀wọ́ kékeré nǹkan kódà tó ti ní ètò dájú bẹ́ẹ̀ lọ yóò tún wù lórí. ọlọ́wọ́ bá sùn fáràn ọ̀tàn án ó ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa kíyèsí ara yín àtàwọn fámìlì yín kí ẹ má bàa wọná ọlọ́run kí ẹ má wọná ọlọ́run ní máyà kẹfà ra yín náà lẹ́nu táwọn ẹbí yín ìyàwó yín náà àtọmọ yín náà sì lẹ́bi yín tó súnmọ́ yín jù ẹbí kékeré tí ò fẹ́ tètè máa dá akọ̀ sọ pé ẹbí yín tọ́wọ́lọ́ bá fẹ̀ lójú ó sọ pé àṣírọ́ tó kún mọ̀lẹ́bí tó fi kọjú nìyẹn. àìmọye wa lónìí lẹ́yìn náà tọ́ka sí pẹ̀lú ẹ̀sìn ìyẹn òsè níbi bá ń gbójú sókè à ń kà tí wọn ò lè tọ́ka síyàwó wa pẹ̀lú ẹ̀sìn wọn ò lè tọ́ka sọ́mọ wa pẹ̀lú ẹ̀sìn ẹ má sọ fọ́ ọmọ alágbájá nìyẹn bóyá nítorí òkò kẹrin kẹrin tí wọ́n sọ pé rárá ọmọ ẹ̀ náà sì ó wà pẹ̀lú afa ó wà pẹ̀lú etí ìṣàfà ó wà pẹ̀lú oníṣòwò ó wà náà ọmọkùnrin tàbí ó wà ọmọkùnrin àwọn obìnrin tàbí kí ni ó fà àwọn ọmọ ẹlẹ́bọ ò rí bẹ́ẹ̀ àwọn ọmọ ẹlẹ́bọ àwọn ìkàlẹ́fà bàbá wọn sẹ́jẹ́ lẹ́bọ ilé àkókò mélòó lórí bẹ́ẹ̀ ilé ìnáwó mélòó lórí bẹ́ẹ̀ ó kàn kù síbi wípé wọ́n máa ń jẹ ìnáwó ń bẹ̀ káwọ́ ẹnìkan ẹwọ́ ọkùnrin kan inú ẹ̀ lẹ́sìn ti ń ráàyè máa rìn lọ́wọ́ ẹ lè fi wọ́n kẹ́ n ò ní sọ fáwọn ọmọ pé wọ́n ti fi wọ́n sípò apàṣẹ àtẹnudí ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn ìwúkú ìwú fáwọn èèyàn àtìdákùdá wọn sì dáhẹ̀ sínú ẹ̀sìn inú ẹ̀ ló wọ́pọ̀ láwùjọ ilẹ̀ Yorùbá yìí bẹ́ẹ̀ náà ni ìmọ̀ọ́mù jámì inú òòlù bẹ́ẹ̀ ni ìnáwó àdúgbò bẹ́ẹ̀ náà ni ló pọ̀ jù. torí kò sí kọ́lífù yẹn bẹ̀ mọ́ à ń dá nǹkan ṣe àpọ̀ wọn sí ìyá àpé aya sí i àwọn tí ń bẹ lábẹ́ ìkápá wa sí ìsọmọ sí ìsàyà àpè wọn sí i wọ́n mọ̀ wá sọ kí wọ́n náà lọ àrìkámọ̀ kíákíá tọ́ba ti wá lọ àrìkámọ̀ wọ́n ìbá àwọn àrìmí ìgbìyẹn nígbà nígbà ayédájú náà gbogbo yẹn. wọ́n mo rí mo rí olówó kan èrí olówó yẹn sójú o bọ̀tí mo rí ààyè tó sílẹ̀ ayé sánàlá wàlà háwàlà wọ́n ló ti kú ní nǹkan tó tó bíi ọdún ń ṣe láyé tí ń fowó àti wọn bá fi kún lókù wọn yọ kankan kó mbẹ wọn yọ kankan kó mbẹ òun rọrọ owó tó ní tó fi sáyé wọn invest ẹ àwọn ọmọ ẹ náà tún wá tó wọn á gbogbo mùsàdá àti gbogbo ọ̀nà lọ́wọ́ máa ń ṣe èyí tí bàbá wọn ń ṣe náà tó fi ọba délẹ̀ nìyẹn bóyá mo sì lẹ́rìí pé nǹkan yẹn lọ bá wa bẹ́ẹ̀ nìkan wà lọ sí sùn lápèjúwe àwọn òfin. bóyá nìkan bóyá bùkátà mi bóyá ẹ̀kọ́ ní kọ́ wọ́n dàrú ẹ̀mọ èèyàn tó fi lọ́sẹ̀ kìíní ẹ̀lẹ́jọ́ mẹ́ta lórí àsànbọ́dún àsànbọ́dún tàwọn àsànbọ́dún tàwọn báwo lè ń wá admission ti pàtàkì ẹ̀ẹ̀mọ èèyàn tó ti wà ní lẹ́bù kan tó sì ti tẹ̀lé torí pé kò sówó mọ́ láwùjọ tí mùsùlùmí wà lọ́wọ́ sí mi lọ́rùn wọ́n wà ní sọ lọ bá ti wà ń bẹ̀ submit your paper kó parí mo sọ wà sọ. ìyẹn tó ti yẹn bùkátà ẹ̀ wọ́n ti pọ̀ èdè kan wọ́n kan bẹ́ẹ̀ onípọ̀jọ láwùjọ tá a wà yìí náà ọlọ́run kò san wọ́n lẹ́sàn rẹ̀. ìbáwọn kan lójú ayé àrẹ ọjọ́ lè mọ́tò nǹkan mọ́tò ń kó láyé tóun lè lóko tóun ní kalẹ̀ ká máa ti dákọ̀ lọ́hùn tó àwọn ànábì lé léyìn pọ̀ jù èmi ọlọ́run ti sọ pé léyìn ti pọ̀ jù orí sẹ́ mo lè dá méjì kí n gbé kan lẹ̀ ó tún lé léyìn ti pọ̀ jù irun wọn bẹ láyé báyìí náà lásìkò yìí náà ṣùgbọ́n kò lè hàn nígbà tí ń lówó pọ̀ jù a ní láti máa ṣàkíyèsí àwọn ẹbí wa àwọn ọmọ wa ó jẹ́ pé níta bá ń ṣe wọ́n mọ̀ bá wa ṣe ó sì nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tá a bá fi mọ́ nígbà bá débẹ̀ nìyẹn irun kíkí tóbi ní ìbá tètè kánjú kúrò láyé opportunity ńlá ni fáwọn ọmọ ẹ̀ torí tipátipá ni wọ́n rí sí ìmúni pàpámára pé irú kíláàsì wa lè léyìí àwọn ọmọ tí kì í sọ ọmọ tí ó sì bàlágà nígbà tó fi gbà kó láyé tán wọn sọ àwọn fúri ìbàdí. ẹlẹ́ẹ̀kẹfà nínú sáàmù kàásà lọ́dọ̀ ọkùnrin sí àwọ̀ ẹ̀ ó ní ìfararora eré àtàwọn àwàdà etí ò tako ṣẹ̀ríà Islam tí ó sì mú ìpáǹlé ìpáǹlé lọ́wọ́ tí ò ní jẹ́ pé nú àwàdà náà lẹ́sìn múra yín bìsọ̀kan níjọ́ mi ti sọ̀rọ̀ tẹ́wàá sọ báyìí ó sì máa wà lọ́kàn aláti máa sà pẹ̀lú pé àwàdà ní ìtàn ìṣe náà yàtọ̀ sọ́kọ̀ àtìyàwó bẹ́ẹ̀ pé a máa ń di ní tàmúra ọjọ́ kan sí. ẹ àwọn ẹbí sẹ́lòmí ọmọ wọ́ọ̀nù ọmọ ya rẹ̀ sí pé lọ sọ ara ẹ̀mí òfin rú àwàdà bẹ́ẹ̀ yẹn lọ sọ ara ẹ̀mí ni tẹ láì tún bá torí àwàdà ń dọ̀ mí irú irú rẹ̀ gangan yóò sì dìbò. àwàdà táwọn ṣe pẹ̀lú ìyàwó wa àwọn kíyèsí ahọ́n bẹ́ẹ̀ náà ni eré táwọn táwọn ṣe. ọlọ́run bá subhanahu wa ta'ala ó nínú àwọn nínú àmì òun tó ń fi ń jọ́ lọ́run ẹlẹ́dàá yín òun ni wípé òun dá obìnrin lára yín ó dá ọkùnrin látara ìpẹ́ ó dá obìnrin látara ọkùnrin ọ̀jọ̀gbọ́n kan náà ní mímọ̀ ó ní ìlú fi jẹ́ pé obìnrin lọkùnrin obìnrin lọkùnrin bùkátà jù láyé ẹ̀ àwọn ọkùnrin rìsọ́bìsì ilẹ̀ láti bùkátà jù pé bẹ́ẹ̀ ti dá wa nítorí ọ̀tá rẹ̀ láti dá. nínú àwọn àkíyèsí yẹn inú ọlọ́run ti wọ́n sọ fún wa pé nínú àmì tó fi ń jọ́ lọ́wọ́ sẹ́ẹ̀kì mọ̀ ni pé òun mọ́bìnrin jáde ọ̀tara ni kí o ti ṣe nítorí kẹ́ ẹ lè máa sinmi síbẹ̀ ìsinmi yẹn ó wà sí tó a ó sì wà kíkà nígbà tá a bá ṣe wàhálà lọ àwọlé ẹni tó níyàwó tó bá jẹ́ pé ètò ìsìláàmù la bá ń tẹ̀lé bí ò bá lówó sí òrọ̀rọ̀ ń gbádùn ayé tó bá jẹ́ pé ní ètò bá ń ka yìí ti ń lọ bẹ́ẹ̀ kò tí ì yín gẹ́ o ń gbádùn ayé ẹ má fi wé àpọ̀n rárá onú àyè àpọ̀n ya múra ẹ ẹ tí gbádùn òótọ́ ọ̀rọ̀ tó wà lẹ́nu ètò ìbá ń lọ báyìí ẹ má sì sá fún ákíndùn nìkan ẹ má sàkùn èrè tó tọ́lọ́run ni ẹ sá gbọ́ yé apákan ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam àjọ máa ń kọ̀rọ̀ ju ti rọrọ̀ wọn lọ pé wọ́n á ti bẹ́sẹ̀ náà sí àwọn yìí kí ni àwọn ọmọ wọ́n ti mọ tẹ́lẹ̀ o wọ́n sì máa béèrè kí làwọn oúnjẹ ẹ̀mí ìbéèrè ló fi dání kí làwọn ìtàkùnyẹ̀ tó lè máa ṣe àkókò àwọn gbọ́ ojúṣe yẹn dáadáa sí i bẹ́ẹ̀ làwọn obìnrin náà máa ń béèrè láàrin ara wọn. lè tákù ní ìrẹ̀ ha kẹ́ ẹ̀ máa sinmi síbẹ̀ kó kàbẹ̀yìn ọba ẹgbẹ́ láwà ní kalẹ̀ síbi tó dáa bàbá jẹ ti ìyàwó láwà ní. àbí kó fọ bọ̀ bàgádà kọ́ni tó dáa tọ́ba jẹ ti ìyàwó bàgádà. kó jẹ́ pé ilé oúnjẹ tó wà nílẹ̀ mi ò láìpẹ́ dáadáa tó tàbí ìgbà tó jẹ́ ó sàkóra pé oúnjẹ yìí kò lọ yóò tún máa tètè béèrè pé kí tún ní kí n tún bá yín ṣe. èmi tó bá ti sọ̀rọ̀ ó tún mọ gbọ́ àbí kí n bá yín ṣe kinní yìí. ọ̀dà náà ọmọ ẹmu ilé iná ara tẹ̀ náà balẹ̀ wọn náà wù mí pé ẹnì kejì ń bẹ lọ́dọ̀ ẹ̀ ó yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé ẹ̀ka títí ìgbàlẹ̀ ẹ̀nu yàrá kò sẹ́ni tó ha kan náà nínú yẹn ó sọ pé máa ha máa gbé kí ẹ máa sinmi síbẹ̀ lọ́wọ́ yìí lọ́nà tí májẹ̀mú yẹn bá ti yin gẹ fún bí kan tàbí kejì inú bí máa ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí ọmọ èèyàn mùsùlùmí àti dé nìyẹn ètò tọ́lọ́ nǹkan ló yí padà. ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹfà àmì ìkeje òun ni kó máa jáde pẹ̀lú ìyàwó ẹ lọ sọ́dọ̀ wọn tiẹ̀ àbọ̀ rẹ àbí àwọn ìyàwó ọ̀rẹ́ rẹ nígbà tẹ́ bá ti àbí bò tó bí kẹ́ ẹ lọ sí ibi táwọn òkè ńláńlá wà kẹ́ ẹ lọ síbi tí àwọn odò wà kẹ́ ẹ máa wà wọn ìran wíwò èso bá ṣẹlẹ̀ ìsìlámù kẹ́ ẹ ti fàájì kẹ́ ẹ gbóúnjẹ lọ́wọ́ kẹ́ ẹ mu tí ìlẹ̀ kẹ́ ẹ padà wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. tó o bá sì ráàyè lọ bí ọ̀dọ̀ ẹbí wọn àbí ọ̀dọ̀ ẹbí tiẹ̀ kò fún láǹfààní àti lọ láwọn àsìkò kan tó bá jẹ́ pé òun náà ló béèrè pé òun ti rí lágbájá ti pẹ́ àbínú ẹbí tẹ obìnrin míì nu obìnrin rẹ yóò tún máa yóò tún máa dá akọ pé inú ẹbí tiẹ̀ gangan yàtọ̀ sẹ́bí tiẹ̀ àwọn ọmọ ti rí dájú ti pẹ́ àmọ̀ ti lọ́dún dájú ti pẹ́ bọ́ lẹ́sìn lọ kí wọn obìnrin yóò tún máa rán ọkọ̀ ẹ̀ létí yẹn torí iṣẹ́ tiẹ̀ òfin láàyè kò tẹ̀ ìdúró náà ti sára ní tí obìnrin wà fún mi yẹn yóò sì mọ̀ pé obìnrin rẹ lélẹ́yìí ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni kéèyàn ó jẹ́ kí owó kó mọ níwọ̀ntúnwọ̀nsì kò sì gbọ́dọ̀ náà lówó la ìyẹn ọkùnrin tó bá ti wá ga jù yóò bà kan jẹ́ kò gbọ́dọ̀ náà lówó la ọ ọ gbọ́dọ̀ ká débi wípé ẹ ẹ nígbà tí wọ́n á bèrè pé bóòlù ọkùnrin ẹ̀ ti jẹ́ yóò kàn máa rò pé bóyá ìyẹn ń sọ̀rọ̀ bóòlù sí ní bèrè ẹ̀ mọ̀ ó bèrè bó ti jẹ́ bí obìnrin kìí ṣe kìí ṣe omi tá a máa gbé pàlejò kìí sì ṣe oúnjẹ tá a máa gbé pàlejò sóye tó jẹ́ pé àwọn àtàwọn àlejò ló mọ ìgbọwọ kí àwọn ìlú kankan gbogbo nǹkan tí òbí dùnmọ ẹ̀tọ́ ti ẹ ló yẹ kó fi sáà nínú ìsìlámù gangan obìnrin rẹ kọ́ ló mọ sáà àwọn àlejò kìí ṣe ìyàwó ẹ obìnrin ẹ ní ó pèsè jíjẹ mímu wọn ló sáà àwọn àlejò ẹni tí ò bá mọ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ rí kó tó rí tán fẹ́ra wọn ó lè má mà tó fi kó láyé kọ́ wà nù hijab ó wà nù ní kọ́ọ̀bù ẹ̀ ibi táwọn obìnrin ti wà nínú ilé ọ̀rẹ́ rẹ ibi tí ààyè dúdú tó báyìí àwọn obìnrin ni àtòkò tó bá jẹ́ káwọn ní wọ́n bá sáàbù oúnjẹ kì í ṣebi tí ẹwà wọn sáàbù ẹ̀ sí wọ́n ti sáàbù ẹ̀ wọ́n kì í nígbà tó bá wọ́n kì í fi fi káwá jẹun àti kó jẹ́ pé inú yàrá kan àbí rúmà palọ̀ náà ni ọkọ ni ó lọ nìkan ti dáná létí gbé wá ẹ̀sìn jọ sòwúgbà àwọn nǹkan tí islam ń là kalẹ̀ ẹ̀ àlègbọ́n àlègbọ́n bí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá wa. ẹlẹ́kẹsàn-án nínú táàmù pátá lọ́dọ̀ ọkọ ó ní kó máa ti déédéé láàrin àwọn ìyàwó ẹ̀ níbi àwọn nǹkan tá a bá fẹ́ kó máa ṣe fún un káàkà láfẹ̀ kan bó ti ń ṣe fún ìyàwó àkọ́kọ́ yẹn náà ni kó máa ṣe fún kejì tó bá pé méjì kó máa ṣe bẹ́ẹ̀ fún kẹta náà tó bá pé mẹ́ta ọlọ́run sọ pé bí màrú agbára bá ti mọ̀ bí agbára bá ti mọ̀. àfi níbi tọkàn ká ẹnìkan ò ká ọlọ́run bá subhanahu wa ta'ala nígbà náà ó fi lè yòó pamọ́ sínú ọkàn rẹ̀ wípé àwọn nǹkan tá à ń sọ pé wọ́n máa ṣe wọ́n máa ṣe jura wọn lọ ẹnìkan ìfẹ́ rẹ̀ ó sì nílẹ̀ lọ́kàn rẹ̀ jẹ́ nìkan lọ kò sẹ́ni tó lè tapẹ́lẹ́ yìí. ṣùgbọ́n ò gbọ́dọ̀ fi eléyìí hàn síta ó sì gbọ́dọ̀ sì ṣe bẹ́ẹ̀. èyí tó bá sanra ó ṣe é ṣe kó jẹ́ ká sọ ọ̀pá méje ló lè tó rán ìró àti àti kàbà ọ̀pá méje tó gbà yẹn kò sábò ẹni tó tẹ́rẹ́ tó gbọ̀pá mẹ́rin tẹ̀ tó tó kò sábò sí ibẹ̀ nítorí pásọ tí ó tó fún wa. wọ́n ti tẹ́lọ̀ ti sọ pé ọ̀pá márùn lélẹ́yìn lò ọ̀pá méjì lélẹ́yìn lò ìyẹn déédéé náà ni nígbà tó bá fún ẹni tí ó jẹ́ tọ́pá márùn ní òtò lò ní méjì náà tó ń fún wa lọ́pàá méjì míì lẹ̀ gbọ̀ngàn ní ò sí déédéé nínú nkúrọ̀mà òun náà ni oorun inú tá a máa pín náà lóorun wà. bóyá ọjọ́ méjì méjì bóyá mẹ́ta mẹ́ta kì í ti sábà ju mẹ́ta lọ àfi tó bá jẹ́ péyàn fẹ́yàwó tuntun lèyìn olùjọ́ méje lọ́dọ̀ rẹ̀ tó bá jẹ́ fọ́mọ gẹ́ni èyí wọn àpàdà sí léyìn ọ̀sẹ̀ ń pin tẹ́lẹ̀ bọ́ọ̀sì jẹ́ pàdé níbọ̀ ni olùjọ́ mẹ́ta kó tó padà sí bí ṣe máa ń pin tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹlẹ́ẹ̀kẹwàá òun ni èyí tó jọmọ́ ọ̀rọ̀ ọkọ àtìyàwó méjèèjì òun ni kí wọ́n máa sọ àṣírí ìhun tó jẹ́ pé ọlọ́run bá nìkan lórí láàrin ara wọn. dípò bẹ́ẹ̀ kẹyà àkúkà torípa nàbí sallallahu alaihi wasallam ó lẹ́yìn tó burú fún jù lọ́dọ̀ gbọ́dọ̀ kíyàmà níbùdé sí ó lẹ́yìn tó jẹ́ pé ó rí ìyàwó rẹ̀ tán ló bá bẹ̀rẹ̀ sí sọ́n fà ní tí ò ó wà nù àwọn nǹkan tó jẹ́ àti rí èèyàn tó pamọ́ ni kó ló kẹ́kẹ́ lè kejì mọ́. èèyàn sì lè máa mọ̀ àgbàgbé òdì fẹ́. nínú ìṣẹ̀lẹ̀ àtìláàmù yẹn máa dáyàwó padà nítorí ẹ̀. ìyá nítorí pé kò níbi tọkùnrin máa gbà wọlé lára ẹ̀. tí wọ́n sì sáré máa jẹ fún un. ní àṣà táwọn Yorùbá ń dá ńlá kan àṣà yẹn kì í sàṣà burúkú tí wọ́n pè ní wọ́n pààrọ̀ kò lọ síbi tí wọ́n ti fẹ́yàwó wọ́n pàrokò lọ síbi tí wọ́n ti fẹ́ ìyàwó àrokò yẹn lè da ó sì lè dá àrokò tí ò da àrokò yẹn lè dùn wọ́n nú nílé àná ó sì lè bà wọ́n nú jẹ́ wọ́n mọ bí wọ́n ti ṣe àwọn kankan ni wọ́n sì ránṣẹ́ síbi tí wọ́n ti fẹ́ ìyàwó táwọn kan bá rí wọ́n yà á gbé síra wọn wọ́n yà á gbé kó ẹ̀mọ́ ẹ̀mọ́ dúpẹ́ fọlọ́run ẹ̀mọ́ dúpẹ́ fọlọ́run bó ti rí bó ti yẹ kó rí náà lórí ẹ̀kọ́ ọmọ àwọn ọmọ ọmọ dáadáa nígbà míì àròkọ náà ó parọ́ńtẹ́ yóò mọ̀ túmọ̀ sí pé wọ́n á mú nǹkan wọn ṣé kìí sẹ́ńtẹ́ yẹn lè fẹ́ o kò ní sátidé ta ni ò bá pè ní àròkọ ṣùgbọ́n kí wọ́n sọ wípé a ah, lọ́wọ́ sátidé ti pàtàn ìwà nípìnlẹ̀ gangan nínú nínú fífẹ́yàwó ló ti ẹ̀ka sọ ní bá ń bẹ lọ́dọ̀ ọmọbìnrin yẹn tí òfin ní jẹ́ bá fẹ́ tán lẹ́nu ronú àti gbá padà àpèjúwe bí adé ojú ẹnìkan ló rẹwà ìṣẹ̀rẹ́ ìsìlámù sọ pé kó wo gbogbo ara ẹ̀ kódà tó bá bọ́jà ìbáàbò ẹ̀ ìṣẹ̀rẹ́ ìsìlámù gbọ́ lẹ́yà tí gbogbo ara obìnrin láì sí jẹ́ pé oní áfídù ló fẹ́ ojú ọwọ́ bó ti ṣe sanra sí bó ti ṣe tẹ́rẹ́ sí iná ló lè wò yóò ti wọ̀ sán gbogbo ìgbà náà gbọ́gbà tó lè lo ìgbà rẹ̀ ìgbà tó bá dé ìyàwó rẹ̀ tán ọba ayé pé nǹkan kan bẹ tó yẹ pé tó ọba rí yóò bà lójú ẹ̀rẹ̀ kan ti sọ fún ọ tẹ́lẹ̀ ní ibi ojú rẹ̀ nìkan ló fáyìn o nǹkan báyìí ń bẹ lára ẹ̀ o ọba sọ pé kò sí nǹkan kan mo fẹ̀ sí lẹ́sìn tó yẹ pé gan ọlọ́run pé lágbára ọlọ́run kò ní sí ọ̀nà ṣùgbọ́n kó jẹ́ pé ń bà tẹ́ bá délé tán lọ́wọ́ àríwọ́ àmọ́sọ fún gbogbo èèyàn bí a ẹ̀rí tí mo rí eléyìí ò bá là tó kò sí lẹ́sìn rárá bí tó kò mọ̀ kò tẹ́sí mu bí wọn bá fi ọwọ́ lè rẹ ní torí pé tó o bá sọ bẹ́ẹ̀ tán òun rẹ ó lè má wẹ̀lú mi wọn bá sì fi pa tẹ́ bá fi pa tọ́ bá fi pamọ́ tí wọ́n fi hàn sẹ́lò ní ìtò fẹ́fẹ́ ó lè gbà wọlé tó fi jẹ́ pé ọ̀dọ̀ ohun àtọ́kùnrin nìkan àṣì rẹ̀ wà irú àwọn kan bẹ́ẹ̀ pọ̀ kódà nínú irú ẹ̀ ṣíṣe rẹ̀ ìsìláàmù dá kọ àwọn àbáwọ̀ àtọ́kọ̀ wà ní tẹwà ní lab àbí àbí tẹwà ní tíátà rò gbogbo nǹkan lẹ́nu ọdún hàn yìí. bí ìpín ọmọ fi gbogbo ní ìhòòhò àti tí ń bẹ nínú ọdún hàn yìí bẹ́ẹ̀ ni làwọn afárá fi tú gbogbo ìbílẹ̀ níbi pé òórùn ara àmọ́ ajẹ́ kéèyàn kọ obìnrin òórùn ara yẹn sì ní àmọ́ wà natural kí èsì pé tuntun pé kò wẹ̀ àwọn àfihàn tí wọ́n fẹ́ ká tún ta nìyẹn tí ò yáa nígbà tí òṣèlú bá ń pàrọ̀ kò sọ̀rọ̀ ara rẹ̀ kí ti kókó bá tẹ̀lé tán kò tún á lè kà. ẹlẹ́ ẹ̀ ànábì sọ àdìsí láti fi nínú àdìsí ẹ pé ìmọ̀ mùsùlùmí kò gbà wá. nínú àti àkíyèsí tó tọ̀dọ̀ àwọn obìnrin láàmú náà ló o àkọ́kọ́ ń bẹ̀ oníkẹ́mọ̀ ẹ̀sẹ̀ láti ọkọ̀ àti ọkọ̀ yìí bí mo ti sọ níbẹ̀ ìrọ̀rùn lẹ́ẹ̀kan kò ní ibi ibi tọ́rọ̀ ti kò tẹ́lẹ̀ nìkan tíṣẹ̀rí àtàmù ti kò tẹ́lẹ̀ ní pé àfi tẹ́ ń bá kọ obìnrin láti ṣe ìtọ́rọ̀ ọ̀fẹ́ ni òun ní gbọ́dọ̀ tẹ́lẹ̀ ọ̀fẹ́. gbogbo síra ẹ̀sìn pátápátá fẹ́ òkè rí fẹ́ yẹ̀wò yóò sọ wípé àtọ́ àtúntò mọ́tò lakọ̀ ìṣẹ̀lẹ̀ pọ́ńbélé àfi tó bá ní oṣù tọ́rọ̀ ọ̀fẹ́ àmọ́ kan láti ẹ̀kọ́ ojú ìtọ́lọ̀ ń fẹ́ jù sílẹ̀ ìbẹ̀lẹ̀ àti ráwọn kan tó kọ pé jàǹbá rẹ̀ ti tóbi jù èyí ò rí tó gbélé ọkọ̀ náà ló ti pẹ̀rẹ̀ ọkọ̀ tó yẹ kó sí ìyàwó ìlú kòrò yóò sì jẹ tí ó máa lo tí ó máa lo jàǹbá àti bojú rẹ̀ yóò tó sọ pé kiri tóbi ní kí n borí ti tóbi jù obìnrin náà ah, ti jẹ́ ní ọlọ́run àwọn pé àtẹ́lẹ́yìn tẹ̀ sọkọ ṣe ní àtẹ̀tẹ̀ mọ́rin òun tẹ̀lé síwájú àṣẹ ó gbọ́dọ̀ máa tẹ̀lé ọlọ́run bá subhanahu wa ta'ala ló fi irú àṣẹ yẹn sí ọ̀dọ̀ ọkùnrin ibi tọ́lọ́run ti fẹ́ ká ṣàgbò sí nìyẹn ìgbà tó bá jáláṣẹ àwájú sọlọ sọlá ó ní kò sí títẹ̀lé ẹ̀dá kan nígbà tó yẹ bá ń yàpọ̀ ọlọ́run ẹ̀ẹ́kejì òun ni kóbìnrin ó máa ṣe ó máa sọ̀sọ́ kọ́kọ́ eléyìí ti pàtàkì pọ̀ torí pé kí ìfẹ́ máa lọ gbére àtibára ẹni gbé pẹ̀lú ayọ̀ ó ní nǹkan ṣe pẹ̀lú mímọ̀ ṣọ̀ṣọ́ ó ní nǹkan ṣe pẹ̀lú ṣíṣe ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ọ̀gbà tó bẹ̀rẹ̀ bá lọ́kọ̀ ká ló yẹ kó dùgbà sí mẹlọ́mọdé lọ. àkàtì ẹ̀ ni wọ́n ń ṣẹlẹ̀ àtòjìjẹ́ rẹ̀ ni wọ́n ń ṣẹlẹ̀ nísìn. wọ́n sòkè wọ́n sòkè nígbà tí wọ́n bá jọmọdé tí wọ́n ò tí ì lọ́lé ọkọ wọ́n ti da ìlú wọ́n ti dà lóru wọn ò fi dà wọn yẹn àwọn tí ò ní abẹ́ẹ̀tì tí wọn ò fi dà wọn lára wọn ò sì fi kó bá wọn. mo wá ìyá ọlọ́run tàjọ fúnra wọn ẹ máa wá dọ́dọ̀ ọkọ tán gbogbo jáde ń sọgbẹ́ yẹn yóò bá di yẹ̀yẹ́ náà lọ́wọ́ ẹ máa kí èsì wọn tán láti bí mẹ́yọ̀ kan. ẹ máa bọ̀ sọ gbogbo òhun ara wọn lẹ́mọ̀ọ́ rí àti bí kọ́kùnrin bá wọlé fẹ́ lánìkan. nígbà tó wà lọ́mọdé wọn àgbọ̀rọ̀ bá kéré láyà rẹ̀ tó ti bí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ya yẹ̀yẹ́ tó fẹ́ wọn àgbọ̀rọ̀ bá kéré láyà rẹ̀ yóò gbà wọn lọ́wọ́ sọ̀rọ̀ nù tó bá ti bí mọ̀ kẹta kó parí ní àta náà ni ó ti fọmọ lọ́mọ. àwọn abéèrè yìí kí ni ìyàtọ̀ tó o ti ń dáàbò wọn kì í lọ́mọ ibi tó o ti dáàbò wọn nìsín. ní nǹkan náà ló ti lẹ́lẹ̀ ó yẹ fẹ́ nìkan tuntun náà lọ́pẹ́ ebi táwọn obìnrin ti àtìgbọ́ pọ̀ rẹpẹtẹ òrùlé ó fẹ́ kó máa sọ̀sọ́ rẹ̀ kẹ́nìkan dé kan àwọn kan ilé náà wà ní kókó sí etí lọ́bì kan ti fẹ́ kó máa wà tọkùnrin ò bá lè sọ fún ìyàwó ó yẹ káwọn obìnrin máa gbọ́ bí ó ń bẹ nínú ọkùnrin míì tuntun tó kórìíra ìyàwó ẹ ọkùnrin tí òun yẹn jẹ ó lè má lè sọta. ẹlòmíì sì ń sọta níbi tí ìyàwó ẹ níbi tí òde sì sọ ìyàwó ẹ gan. gbogbo àwọn nǹkan tó yẹ kó lò bóyá títí ni bóyá fọwọ́ ni bóyá tẹsẹ̀ ni kó máa lò lọ́dọ̀ ọkọ rẹ̀ nínú ilé ọkọ rẹ̀. àwọn náà kí èsì gbogbo àwọn kẹsẹ́ mọ̀ ń rà tó má dábàá àwọn ti àwọn ti àwọn ta àwọn ta gbogbo kẹ́ yẹn àwọn ọjọ́ òde ló wà àwọn obìnrin gangan ni wọ́n lé àwọn ọkọ dà síta lọ tún máa bínú. àwọn obìnrin míì ni wọ́n ti rí àwọn òtí kí ẹ ó ní bóbìnrin yẹn ti handle ẹ̀ ni tó bá kó lébà yìí kò ní múra sọ lọ́rọ̀ tẹ bá ní program yìí láti sọ fún fífẹ́ tẹ bá fẹ́ lọ lágo mẹ́wàá ẹ̀ sọ̀kọ̀ fágo mẹ́jọ lẹ́ lọ torí kò ní ìyàwó ẹ̀ lẹ́bọ̀rọ̀ bóbìnrin yẹn ti handle ẹ̀ ni àwọn nǹkan yẹn ń bẹ lọ́dọ̀ obìnrin wọ́n mọ̀ lọ́nà tí òyìn wọn pẹ̀lú àwọn ète bí àwọn ète ìtọ́lọ̀ ń tẹ́ tó bá ṣe rí àwọn tí ń tẹ́ tí ò bá ṣe rí àṣìlámù bẹ́ẹ̀ nínú ẹ̀ bákan náà ó ní kí obìnrin ó wà nílé ọkọ ìyẹn nípìnlẹ̀ kó máa gbé bẹ̀ kó máa ṣiṣẹ́ bẹ̀ nínú ilé ọkọ gangan tó jẹ́ pé ni ó máa ibẹ̀ ni ó ti máa ibẹ̀ ni ó máa gbé ibẹ̀ ni ó máa ti máa ṣiṣẹ́ ọkọ rẹ̀ ọmọ rẹ̀ inú ilé ọkọ rẹ̀ ilé iṣẹ́ kan tó tóbi ni ṣe bá kí ìtàwọn obìnrin tí wọ́n wà ń bẹ̀ wọ́n èyí iṣẹ́ yẹn yanjú tán tilẹ̀ fi ká tó wá sọ àwọn bẹ̀ ẹbí bí ọ̀rọ̀ obìnrin ni obìnrin sì ń bẹ láwùjọ wa ẹbí wọ́n léèrè àwọn tó wà ọkọ ẹka bi wọ́n léèrè kan jẹ kán jẹ́ kó jẹ́ ṣáhídù kan eyewitness jẹ ajẹ́rìí sọ̀rọ̀ ni àṣọ tó fẹ́ fọ̀ inú ilé ọkọ tó fẹ́ mójútó iná tí ó dá yàtọ̀ o kí èsì ń bẹ tó ń ṣèrégbè bó bá ti yanjú ẹ̀ tán ẹni yóò ti rẹra àwọn tí ṣe ọlọ́run wá pàṣẹ rẹ̀ gangan ni pé inú ilé ọkọ yìí ni kẹ́ ẹ wà ọ̀làjú burúkú ló dé ní gbogbo wájà síta ní òṣìṣẹ́ pé bàbá òrà yìí ọmọ náà tó ti dórí àwọn oníké akéékéékéé àrọ́ ọmọ wa kọ́ àti wọn wà wa. ìyá mi náà tó láǹfààní àti kọ́ ọmọ níwọ̀nba ọmọ ọlọ́mọ ní wàhálà lé lórí ibi tó njẹ́ bá dẹ̀ ti tèsì fún níbẹ̀ ni bóyá secondary school ni bóyá primary school ni kí njẹ́ bá sọ fún bẹ́ẹ̀ pé kò ṣe ni kò lágbára àti ṣe tó fẹ́. bàbá kan nínú àwọn ọ̀rẹ́ mi yóò ń kọ́ ọmọ ní primary school njẹ́ ní kó kọ́ ọmọ ó ní òun lè kọ́ wọn tán lọ́sẹ̀ kan kódà tó ń bá fẹ́ kọ́ wọn tán lọ́sẹ̀ kan tó parí gbogbo ẹ̀ pátápátá àwọn kọ́ wọn tán wọn á òfin òfin ọlọ́run ṣé nítorí wọn mọ̀ sí náà ní tóbi jẹ́ ìgbà ọ̀kan láwọn dókítà ọ̀dájẹ́ àbá wa wọ́n ti tún tì ní yunifásitì national ìtumọ̀ yunifásitì mi ẹni lọ́rùn. ní tó wà nínú ojú pé sílábọ̀sì lélẹ́yìí wọn làwọn ọ̀gá bà ṣé kìí ṣe owó àrà làwọn ọ̀gá mi báyìí. gbogbo nǹkan yóò dún sáà pọ̀nà tán lọ́sẹ̀ méjì lọ táǹpẹ̀ ní símẹ́ǹtà kan torí pé kò sí pìlẹ̀ yẹn lọ́dọ̀ àwọn òṣèlú tó ń bùtò wọn ìpìlẹ̀ yẹn ọmọkùnrin lẹ́kọ̀ọ́ yẹn kò sí ṣé bá lọ sí mẹ́sẹ̀ òtítọ́rin mo ṣe yìí mo sọ fún yín yẹn. nígbà tí mi wà ní ilé kéwú tí mo jìnnà sí ibi jẹ́ kéwú gangan lọ́sí ilé kéwú náà la wà àwọn ọmọ ẹgbẹ́ ìgbà tó máa wá ké lọ́dọ̀ sí mi. tíra tí wọ́n fẹ́ kà ní yunifásitì àwọn tó ń ṣe arabic wọn mọ àwọn tí ń ṣe arabic kò mọ àwọn tó gbalẹ̀ kéwú kọjá. wọ́n á tẹ̀ wá wọn àwọn bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ àwọn tó ṣe islamic kí èdè kí wọ́n yálé kéwú kí sí islamic wọ́n ṣe nítorí ọ̀rọ̀ ló ń bá yín sọ yẹn. ọ̀rẹ́ ìjọba ló ṣe islamic kò sáré ké kọjá kì í sí islamic kì í sí islamic sẹ́yìn ló ṣe. torí pé kò sáwọn èèyàn tí ó mójútó àwọn ọmọ yìí bàbá ò dáráyè ìyá ò ráyè ẹni tẹ́ ẹ gbà pé ó mọ̀ ọkọ wọn tóun náà bá ti rí tẹ̀tẹ̀ ń lọ nìyẹn gbà tóun lórí kan láti ìkẹ́kọ̀ọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ wa ń láwọn ẹ̀kọ́ ilé ìtàkùn lẹ́kọ̀ọ́ tá a dójú lé tó ṣe táyé ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run bá ìjà náà kọ́ mọ́ àwọn lọ́wọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n lè máa wọ́ọ̀kì wọ́n lè máa jíwọ́ lákàtà lákàtà lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n lè máa àwọn ọlọ́pàá tẹ̀ ń bú yẹn tó tọ́ ń gba twenty naira lójú ọ̀nà kò dá lóòótọ́ twenty naira ten naira forty naira èmi ti wà ń bì kan lórí ìdúró kan one thousand naira lórí wọn fẹ́ sáyìn wé ọlọ́run ọmọ yẹn yẹn lábùjá ìjọ náà ìwé tó jẹ́ pé ọ̀fẹ́ ni endorse certificate ṣe ìwé ẹ̀rí ìyórinlẹ̀ wọ́n register fee ẹ̀ endorse ẹ̀ pé wọ́n lè fi wọ́n lè fi wọ́n lè fi apply fún ó wọ́n sọ iṣẹ́ ìsàn ẹ̀ ẹ̀sán báyìí láti Àbújá yẹ padà sí Ìbàdàn lè sọ iṣẹ́ ìsàn fún yín ẹ wá wo èèyàn tó ṣe bẹ́ẹ̀ wọ́n a lè fi wí tó mẹ́sìn táwọn ọlọ́pàá ń gbà wọ́n lè sọ gbọ́ ẹ̀dá ẹlòmíì ò náwó sọ ẹ̀. mo wá wòye pé síbẹ̀síbẹ̀ náà àlùbáríkà dà lórílẹ̀‐èdè ẹni tó ráyè jáde ló dúró bẹ̀ abẹ́ni tó dúró bẹ̀ pétò kíra wà sí. ẹlòmíì ń wí pé àgbàtọ́ ọmọ ti pọ̀ káyà ti pọ̀ kó àtàyà yín sílẹ̀ ọ̀sán pé yóò lọ. wá wọ àwọn èèbó tí wọ́n á fi orílẹ̀-èdè wa ṣe bùgbé ó dáa fún wọn nílùú wọn àyè ibi tó tún wà níbí náà àyè tó tún dáa ni wọ́n yóò sọ̀rọ̀ sí bí ṣùgbọ́n ẹni tó fi bí ilẹ̀ àwọn oníbi tó fi bẹ̀ lẹ̀ o ibi ò dáa fún ọmọ ọ̀hún jẹ́ ìyàtọ̀ tó jìnnà síra wọn gidigidi ni nínú sáà láti máa kíyèsí lọ́dọ̀ àwọn obìnrin ni pé kí wọ́n má jáde nínú ilé tí wọ́n wà tá a ọkọ wọn yẹn àti kó jẹ́ pé pẹ̀lú ìyọ̀dọ̀ ọkọ. tó bá sọ ṣe sọ fún mi fẹ́ jáde ṣe é ẹnu ọ̀sọ̀ fẹ́ bá jáde wọ́n sọ pé à ní tí wọ́n á lé jù ó ẹbí ọ̀dọ̀ ya abdulaziz ń bì mí ilé kẹta ní sí wọn nǹkan pọ̀ lọ́dọ̀ ya abdulaziz tòun ti bó jẹ́lé ẹ rí Islam ẹ kó ti jẹ́ pé gbogbo wa ẹrú sìn Ọlọ́run ni wa láì sì ṣerú ara wa ìyẹn dájú ẹ obìnrin náà ti ṣerú ọkọ ṣùgbọ́n ní ọmọ ọmọ àwọn ìlànà oríire kan wá tí ó dàbí ìgbà tó fẹ́rú ni kì í sì nítorí kó lè bá sóríire tó o bá sọ wípé kí ni gbogbo tí máa bínú sí wípé ojú fi wò ó tó ń fi wò gbogbo nǹkan lẹ́yìn máa bínú sí mo lọ fún lọ́dọ̀ àti náà ló ya a ṣe sùúrù wòye ó forí kọ̀rẹ́tì ń gbà nínú náà ni wípé kó má ṣe iṣẹ́ ẹ̀ka kó má ṣe iṣẹ́ ẹ̀ka gbogbo ètò tá a bá fìtì pátápátá tó wá pé torí tí obìnrin ó bá ṣiṣẹ́ ìta tó bá di tó láti láti ṣiṣẹ́ ìta pẹ̀lú ìyọ̀dọ̀ ọkọ ẹ̀ náà ni yóò jẹ́ iṣẹ́ sáwù káàtà níta tó dórí ẹ̀kọ́ tá à ń kọ́ ní yunifásitì gan káàkiri káàkiri àwọn yunifásitì wa ṣe ká náà kí ìsáwọ̀ ṣe táwọn obìnrin ń mọ̀ sí ó yẹ káwọn náà ti máa wúru kọ́ọ̀sì káwọn fẹ́ lọ sí. gbogbo máa rí pé nígbà tó lọ́dún mẹ́rin tán àdújú pẹ̀ lọ ó wà bọ́ sí fíìdì kó náà fẹ́ ṣiṣẹ́ lórí pé fi gàgà rẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin àwọn ilé sọ fún ó sọ fọ́kọ ẹ̀ pé à kò sí tó burú pẹ̀lú àfa èsì sùúrù ni ayé ìfita ogun tó ìwé yẹn lẹ́yìn ìfita ọ̀pẹ́ tí a máa sọ pé tọ́lọ́run kan lẹ́mọ̀ kàkí nìkan létí olóyè àjọpọ̀ rẹ̀ jẹ́ ṣùgbọ́n ẹ̀rọ ìsìn nídùn. ó tó bá sọ̀rọ̀ kan àwọn èèyàn pè é bò lẹ́sẹ̀kẹsẹ̀ ìṣílẹ̀ ọ̀yà kò lọ́dẹ̀ kò ní fẹ́ lẹ́nu ọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni inú ilé ẹ̀ kò tò kò sọ́ni tí ó mójú sọ́mẹ̀ kò sẹ́ni tí ó mójú sọ́mẹ̀ náà ẹ bá kè sáwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá sẹ́ni tí ò lọ́mọ̀wé ẹlòmíín wá abúlé kan tó ti fẹ́ yàwó nìyí wọ́n fẹ́ yàwó ta wà nílẹ̀ ìmọ̀ mójútó nílẹ̀ bẹ́ẹ̀ náà làwọn olówó ńláńláńlá ẹ bá fura bó ṣe wà káàkiri káàkiri nìyẹn ó jẹ́ pé nínú ilé bá fi pa sófo kó n bí ojúṣe obìnrin a jẹ́ pé kò sí married life tó wà successful tó bá ti yàtọ̀ sí bọ́lá wọn ti gbé kàyí ẹ wá máa wo ọ̀rọ̀ ìsìláàmù là ń sọ yìí àwọn tí èsì mùsùlùmí wọ́n ń lo nǹkan yìí púpọ̀ tó yẹ pé ìyàwó inú ilé kan ń délé ìyàwó wọn lódì wọn àgbà tó jẹ́ pé tí wọ́n jẹ tí wọ́n mu kò sì mí bẹ̀ ìgbìmọ̀ àrùkù náà sì ní gbàgbára bá ti nà ní àwọn tó jẹ́ pé a lè máa wò pé àwọn ìyàwó eléyìí ò lè ibi tó ga wọn mọ̀ wá nínú rẹ̀ bákan náà òun ni kọ́bìnrin ọmọ bá wẹ̀ kó bá gba àwẹ̀